àlàyé àwọn àkòrí oríṣiríṣi nínú mọ̀ ìjìnlẹ̀ nípa gbogbo ìṣẹ̀dá abẹ̀mí kí là ń pè ní mọ̀ ìjìnlẹ̀ nípa gbogbo ìṣẹ̀dá abẹ̀mí òun náà ni àwọn oní fínrínfín tẹ̀ ń pè ní bàọ́lọ́jì ètò yìí náà sì ni àkọ́kọ́ rú ẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà orí ìkànnì olúyọ̀lé fm ninety eight point five ilé akéde oríta àbàṣọ̀run náà sì ni alẹ́ tẹpọ́n sí lásìkò yìí a kú ìmúra pọ̀pọ̀ ṣìnṣìn òpin ọ̀sẹ̀ a sì ọdún tuntun ò ní dìwà mẹ́rù lọ ọdún tí ń tẹnubodò yìí náà kò ní dìwà mẹ́rù lọ o tẹ́ bá fẹ́ darapọ̀ mọ́ wa níkànnì abánidọ́rẹ̀ẹ́ facebook facebook.com slash olúyọ̀lé ninety eight point five fm lẹ́ẹ̀fì darapọ̀ mọ́ wa níkànnì abánidọ́rẹ̀ẹ́ facebook facebook.com slash olúyọ̀lé ninety eight point five fm bákan náà lẹ́sìn lè máa wò wá lẹ́lẹ́ máa gbọ́ wa ní orí ìkànnì bcos live tv application ẹ bá yẹ download mobile app bcos tv lórí android google play store ẹ láǹfààní àti mọ gbọ́ wa kétékété bcostv.com slash live òun lẹ́ẹ̀fì mọ wò wá lẹ́ẹ̀fì mọ gbọ́ wa a ti wà lórí facebook báyìí ẹ darapọ̀ wá níkànnì abánidọ́rẹ̀ẹ́ facebook.com slash olúyọ̀lé ninety fm ẹ rí èmi moshood abib abiola tí mò ń kí yín káàbọ̀ sórí ètò biology ní yorùbá josephine olúwàbùnmí náà la kéde ètò tó pè wá wọlé sórí ètò tinú adé atóyọ̀sóyè lólóòtú ètò yìí abbas ìdẹ̀ra òun náà ni ọlọ́wọ́ bọ́tìnì wa tí ó mọ̀ gbé sókè gbé sílẹ̀. bẹ́ẹ̀ ni o biology ni yorùbá lẹ́tọ̀ ètò ni biology ni yorùbá ni yorùbá orúkọ tèmi kò tí ì yí padà o samuel ọmọ ajayi ló ń kí pẹ káàbọ̀ sórí ètò ṣe dáadáa la bá yín. bó ṣe rí nu ohun samuel náà lẹ́gbọ́n ohun tí máa jẹun tí máa sùn tí sì máa kàwé. bẹ́ẹ̀ ìwé ṣe pàtàkì. <laughs> facebook.com slash olúyọ̀lé ninety eight point five fm òun náà lẹ́ẹ̀fì mọ́ gbọ́ wa tẹ́ẹ̀fì mọ́ wò wá ketekete tẹ́ bá fẹ́ darapọ̀ wá níkànnì abánidọ́rẹ̀ẹ́ Facebook mobile app yẹn o lè fẹ́ mọ̀ ṣe kọ́ńdúkọ́ńdù kọ́ńdú bákan ṣùgbọ́n Facebook ń lọ tààrà lèmi gan wò níwájú mi báyìí facebook.com slash olúyọ̀lé ninety eight point five fm ṣe mọ̀ pé tá a bá fẹ́ mú nǹkan rọrùn fúnra wa nílẹ̀ adúláwọ̀ a gbọ́dọ̀ mú kí ètò ẹ̀kọ́ rọrùn dáadáa kó jẹ́ ní wẹ̀lẹ̀mú wẹ̀lẹ̀mú ní àwọn ọ̀nà tí a máa gbà kọ́ ẹ̀kọ́ a sì mọ̀ pé ìmọ̀ ìjìnlẹ̀ gangan ni gbogbo in tó so gbogbo ayé ró bẹ́ẹ̀ lóògùn ẹ ti ẹ ti ṣèmọ̀ ìjìnlẹ̀ bẹ́ẹ̀ ṣe ń jẹ ẹ ti ṣèmọ̀ ìjìnlẹ̀ bẹ́ẹ̀ pọtẹ́ défìlà ẹ ti ṣèmọ̀ ìjìnlẹ̀ ṣé wá rí ìmọ̀ ìjìnlẹ̀ yìí ó ṣe pàtàkì ká lè máa kọ́ ní èdè tí ó gbàyé wa mhm. tá a bá lọ sáwọn orílẹ̀-èdè míì tí wọ́n ti dàgbàsókè tó jẹ́ pé kódà ẹ̀rọ ni wọ́n rán lóúnjẹ lọ́jà tó yẹ pé ẹ̀rọ ni wọ́n rán lóúnjẹ lọ́jà rọ́bọ̀tì mhm. ẹ̀rọ ni wọ́n rán kó bá wọn ṣe oríṣiríṣi nǹkan tí wọ́n ti gòkè àgbà jẹ́ pé ìwọ̀nba ni wàhálà táwọn èèyàn bẹ̀ ń ṣe tó jẹ́ pé àwọn orílẹ̀-èdè yìí wọ́n ń lo àwọn ìmọ̀ ìjìnlẹ̀ lóríṣiríṣi láti fẹ́ dènà pé kí àwọn èèyàn gan mọ̀mọ́ papòdà mọ́ mhm. ìmọ̀ ìjìnlẹ̀ wọ́n ti bá débi pé wọ́n fẹ́ mọ ṣé jẹ́ pé àwọn èèyàn ni mọ̀ papòdà mọ́ rárá tó jẹ́ pé àwọn èèyàn mọ̀ gbélé ayé lọ ní àlàáfíà hmm. ọ̀nà tí ó sì wá lè jẹ́ kí mọ̀ ìjìnlẹ̀ mọ̀ gbòòrò sí ni tá a bá ń kọ ní èdè àbínibí tá à ń fi èdè Yorùbá tiwantiwa tá a fi ń kọ ṣé ẹ wá rí ohun la máa ń ṣe lórí ètò yìí mm-hmm. iléeṣẹ́ tó sì tó nígbọ̀wọ́ ètò yìí tó jẹ́ kí a lè máa ṣe mm-hmm. ní ọ̀sọ̀ọ̀sẹ̀ àwọn ni wọ́n gbówó kalẹ̀ tí wọ́n fi ràn wá lọ́wọ́ pé ètò yìí ó yẹ kí àwọn tí wọn ò tiẹ̀ rígun mẹ́rẹ̀ẹ̀rin kíláàsì rí káwọn náà mọ̀ nípa àmọ̀ ìjìnlẹ̀ nípa gbogbo òṣẹ̀dá abẹ̀mí kí wọ́n mọ bí ewé ẹ̀fọ́ tí wọ́n ń tà ń bó ṣe rí bí ẹ̀fọ́ ṣe wáyé bí ṣe rọ bí àwọn omi tí wọ́n mu ṣe ń wáyé bí àwọn kòkòrò àìfojúrí káàkiri tó wà lágbègbè wọn bí ara tí wọ́n gan ṣe ń bá <laughs> omi tí wọ́n mu àtóúnjẹ tí wọ́n ń jẹ bí ṣe ń bá mu ìmọ̀ ìjìnlẹ̀ bàọ́lọ́jì ní Yorùbá ètò bàọ́lọ́jì Yorùbá náà ló fẹ́ àlàyé ìmúlẹ̀ tí a fi mọ ọ̀tún wa yàtọ̀ sósì táwa táàrí igun mẹ́rin kíláàsì igun ó fi mọ̀ pé á lórí ètò bàọ́lọ́jì Yorùbá wọ́n sọ pé nǹkan kan bẹ tí ń jẹ́ bakitéríà ó yẹ kí n fọwọ́ mi ó yẹ kí n mọ̀mọ́ fi ọwọ́ remú kí n mọ̀ fi hankachifu re imú iléeṣẹ́ nkaba biotech west africa limited ló sonígbọ̀wé ètò yìí àwọn ni wọ́n ràn wá lọ́wọ́ lórí ètò biology yorùbá ẹ jẹ́ adé iléeṣẹ́ wọn káwọn tí wọ́n ní fún wa à ń bọ̀. thank you This program is sponsored by Incaba Biotech West Africa, a company that deals in the supply of biotechnological equipment, setting up science laboratories, and supply of medical research machines and regions. Incaba Biotech West Africa also supports science educational development in Africa. Science education is a backbone of discoveries that improve lives across the globe. If science is taught in the mother tongue, it will facilitate a boost in technological inventions in Africa. And Cabo Biotech West Africa is located opposite RITA, Moniya Ibadan. Visit, Visit us today. fojú rí. bẹ́ẹ̀ni. mo fẹ́ ń hmm. jẹjọ. tí wọ́n padà bú ẹ. Hmm. ni wọ́n fún mi rẹ̀ sí. bẹ́ẹ̀ni. àlàyé. Mm-hmm. oríṣiríṣi ni a máa ń pín mhm. pẹ̀lú àwọn atọ́nà ìṣẹ̀mí tí ń bẹ nínú wọn DNA and RNA mhm. níbo jẹjọ ṣe ẹ mọ̀ pa àparí àlàyé wa torí àsìkò tó pè wá lẹ́jọ́ ó sọ fún ọ tẹ. kí ló rí o Moshood. ti ń tẹ mọ́. kí ló rí. mo pa ọkẹ́. nígbà láti tẹ̀ tí ń tẹnubodò yìí ìbéèrè lójú. Hmm. ìbéèrè yìí àtàwọn ìyá mi tí wọ́n ń ta ọjà ń bẹ̀ hmm. wọ́n ní Mr. alakọ hmm. wọ́n ní wọ́n ní wọ́n ń ṣiṣẹ́ nípa tí wọ́n máa ń ṣe iṣẹ́ ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ lórí fáírọ́ọ̀sì ní tí wọ́n bí mí nù mo wá fún wọn o láwọn là ń pè ní virologist pè ní virology bẹ́ẹ̀ni kì í ṣe gbogbo dókítà oníṣègùn òyìnbó ni wọ́n mọ̀ nípa fáírọ́ọ̀sì ní kùnkùndùn o hmm. àwọn dókítà tán jẹ́ dókítà lóríṣiríṣi ṣé wọ́n mọ̀ jìnlẹ̀ nípa fáírọ́ọ̀sì ní táwọn máa ń ṣe ni pé tí fáírọ́ọ̀sì kan bá ti jáde wọ́n ó ti ṣe ìwádìí lórí ẹ̀ àwọn ni wọ́n mọ̀ ṣe oògùn mọ irú oògùn tí wọ́n lè ṣe hmm. tí wọ́n fi kápá fáírọ́ọ̀sì ni àwọn dókítà onímọ̀ ìṣègùn ló wà sẹ́ẹ̀ lè máa kọ́ fún àwọn èèyàn oògùn mm. tí ó ṣiṣẹ́ ni. bẹ́ẹ̀ni. sẹ́gun àwọn ni àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ìwádìí lórí fáírọ́ọ̀sì mm. ìbéèrè wọn mi lójú mm. ní ìjẹjọ́ ní ìgbà tí mo lọ sí ibùdókọ̀ níbi mo ti ń pé bọ́. díẹ̀ nípa virus pé sọ mo mọ̀ pé n parí ẹ̀ ń jẹjọ mhm. mo wá èmi ò múra pé kó dá ni o mo ní ó dáa ẹ jẹ́ kí mo ṣe ta ẹ kú bá. mo ti fún kú bá. ní mọ̀súdù. ẹ sàmú wọn kó lè máa jẹun lọ́ọ̀nì wọn kó lè máa jẹun lọ́ọ̀ àbí wọn sùn àbí wọn kàwé sọ̀rọ̀ kí mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n máa ń ṣe jù nú. Hmm. <laughs> Hmm, Sàámú <laughs> ni mo pe òun ṣùgbọ́n mo padà fisẹ́ rẹ jẹ́ náà o. Hmm, ó dà bẹ́ẹ̀. mo padà fisẹ́ rẹ jẹ́. ṣe rí ngbà tẹ́kù bàọ́lọ́jì kówọ̀ ńlá mo bá bẹ̀rẹ̀ mo ní ṣe rí lẹ́yìn pé àwọn fáírọ́ọ̀sì tí mo sọ fún yín jẹjọun a tún ní àwọn ìpín oríṣiríṣi tá a máa ń lò láti pín àwọn fáírọ́ọ̀sì mo ní àwọn fáírọ́ọ̀sì kan tó jẹ́ pé wọ́n gbòòrò gan-an hmm. tí wọ́n gbòòrò lóríṣiríṣi tọ́ra ara wọn pín yẹlẹyẹlẹ ṣe ríro àwọn fáírọ́ọ̀sì yìí ń máa ń le láti tètè mú wọn gbòógì pé fáírọ́ọ̀sì kan yìí ó ní ó ń fa nǹkan báyìí ẹ jẹ́ ká fi nǹkan kan wò ó ní nǹkan kan tá a máa ń pè ní bàbá tí máa ń sún sí ni lára wẹ̀nì kìnkìn. bẹ́ẹ̀ni. Mhm. bàbá yìí àìsàn bàbá ni la máa ń pè é smallpox ni a tún máa ń pè ní èdè èbó bàbá ni àwọn yorùbá máa ń pè é ìfẹ́ so kọ kejì tí ń jẹ́ toró kọ́ ni mo fẹ́ dàbí gbà téèyàn ń ṣépè ní mhm. ìfẹ́ so kejì bàbá la máa ń pè ẹ̀yin tẹ́ bá gbọ́ yorùbá ládẹ́ ti mọ̀ pé bàbá àìsàn kan ní máa ń sú láre èèyàn wìnì kìnkìn tó yẹ pé yóò sú tí ó wà móríṣiríṣi àìsàn lọ́wọ́ ṣe rí bàbá yìí fáírọ́ọ̀sì ni máa ń fà á hmm. bó tiẹ̀ ṣe pé àwọn kan ní ìgbàgbọ́ mi àwọn Yorùbá nígbàgbọ́ mi tó yà wọ́n fún lórúkọ wọ́n lórúkọ ọ̀sà kan tí ń jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n fáírọ́ọ̀sì níwádìí mọ̀ ìjìnlẹ̀ sọ fún wa pé máa ń fà ṣe wá ríru fáírọ́ọ̀sì tí máa ń fa àìsàn bàbá yìí tá pè ní smallpox virus ara àwọn fáírọ́ọ̀sì tó gbòòrò ni So an example of complex virus is the pox virus. So ṣe é mọ̀ pé ìpín ọ̀tọ̀ tún ni complex virus tí mo sọ yìí. Bẹ́ẹ̀ni. Ìpín ọ̀tọ̀ ni another classification of viruses nìyẹn. Bí mo ṣe ń sọ fún wọn ní ibùdókọ̀ ọ̀nà bó ti ẹ̀ ti pé ìṣò èèbó kankan fún wọn. Hmm. Yorùbá mọ̀ sọ pé fáírọ̀sì tó gbòòrò gan-an tá a bá fi ká lo ìpín bí wọ́n ṣe gbòòrò sí complex virus àpẹẹrẹ rẹ̀ ni fáírọ̀sì tí máa ń fa àìsàn hmm. small pox small pox wọ́n tún máa ń pè ní ìgbóná bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ó kọ́ míì tí àtàn máa ń pè tí n tún fẹ́ sọ smallpox virus ara àwọn complex viruses ni ṣe wá rí a tún wá ní àwọn fáírọ́ọ̀sì míì ara tí wọ́n pín yẹlẹyẹlẹ ni ara wọn kó tó pín yẹlẹyẹlẹ yìí ni la fi máa ń pè wọ́n ní radially symmetrical virus. viruses mm, radially symmetrical virus ara tí wọ́n pín yẹlẹyẹlẹ ni sẹ́mọ̀ para àwọn èèyàn nísìn ìdá méjì lára wa mm-hmm. bilateral symmetrical ní lára tàwa èèyàn mhm. ṣùgbọ́n ara tiwọn ó lọ ní yẹlẹyẹlẹ àwọn tí wọ́n bá wọn bàọ́lọ́jì dáadáa ó ti mọ tí mò ń sọ àwọn fáírọ́ọ̀sì yìí náà ìpín tiwọn àpẹẹrẹ wọn ní fáírọ́ọ̀sì tí ó jẹ́ pé a máa ń lò láti dènà bakitéríà mm-hmm. sẹ́wọ̀n pé mo ṣàlàyé ẹ̀ pé àwọn fáírọ́ọ̀sì kan tún wà tá a máa ń lò láti dojú ìjà kọ bakitéríà bakitéríà máa ń fa burú fáírọ́ọ̀sì máa ń fa burú mm-hmm. ṣùgbọ́n àwọn fáírọ́ọ̀sì kan tún wà tá a máa ń lò láti dènà mm-hmm. ìtànkálẹ̀ bakitéríà. Mm -hmm bacteriophage is an example of radially symmetrical virus àtúní fáírọ́ọ̀sì ẹlẹ́lọ̀ nígbà mo ṣàlàyé bacteria ǹjọ́ kìíní àná inú mi dùn pé àwọn ará ibùdókọ̀ tí mo lọ àwọn náà máa ń gbétò biology ní Yorùbá hmm. wọn wá sọ pé àwọn gbọ́ tí mo sọ̀rọ̀ nípa bacteria ẹlẹ́lọ̀ mo ní bá a ṣe ní bacteria ẹlẹ́lọ̀ náà la ní hmm, fáírọ́ọ̀sì ẹlẹ́lọ̀ hmm. fáírọ́ọ̀sì ẹlẹ́lọ̀ yìí là ń pè ní spiral virus so yẹ yín àkójọpọ̀ tiwọn náà ní spiral virus yìí àwọn náà wọ́n ní aburú tí wọ́n ń ṣe fún ara dáadáa ní spiral virus àwa ní àpẹẹrẹ spiral virus kan tá à ń pè ní orthomyxovirus hmm. orthomyxovirus ní ìyá mi kan ti ń ta bọ̀ọ̀lì ń bùdó kọ́ bá ní. ẹ tún ti dé àsìlẹ́yìn alákọ̀wé ní ẹlẹ́yìí alákọ̀wé ẹ wo èbó kan gbẹ tẹ́sọ̀ èbó yìí sì fẹ́ mọ sọmi lórí mo ní ẹ̀ kò lè ṣe rí orthomyxovirus tí mo sọ yìí hmm. o r t h o m i x o v i r u s nǹkan tẹ́ fi mọ̀ ẹ mọ̀ àkójọpọ̀ wọn gan ni àwọn fáírọ́ọ̀sì ti máa ń fa ọ̀fìnkìn. Hmm. pínsìn tẹ́mọ̀ súnmúsín hmm. àwọn fáírọ́ọ̀sì tí wọ́n máa ń fa ọ̀fìnkìn àkójọpọ̀ wọn ni orthomyxovirus hmm. it is an example of spiral virus. so ìyá mi bá ní ah kò sí àlè náà ṣé fáírọ́ọ̀sì ti máa ń fa ọ̀fìnkìn <laughs> tẹ́ fi sọ pé ká máa fi nǹkan bomú tá a bá ti lẹ́ni tó lọ́fìnkìn lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni tẹ bá lẹni tó lọ́fìnkì lẹ́gbẹ̀ẹ́ tẹ bá ń bomú yín tí ń sín tẹ̀ ń rọra ń yẹra fún kì í ṣe pé ẹ kórìíra rẹ̀ hmm. ẹ̀yin náà dáàbò bora yín ni torí tó bá tàn kálẹ̀ tán agbára ò ní ká mọ́ bàbá mi wà jẹ́ pé tí ọmọ ẹ̀ bá ní ọ̀fìnkì yóò mọ̀ ní ọmọ mi ní jẹ́ ẹ tọ́jú wọn lóòótọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ti ń tọ́jú wọn ẹ mọ́ fọwọ́ dáadáa torí yóò mọ ó tètè ràn gan o téèyàn bá ní ọ̀fìnkì ní ìsìn tó sín pínsìn tó fọwọ́ bomú tó sín tó bá fẹ́ sílẹ̀kùn tó náà sílẹ̀kùn gbà tẹ́yìn náà sílẹ̀kùn tẹ́ mú áńdù yẹn tẹ́ ẹ sí tẹ wá mú ọwọ́ ntẹ fi rin mú ẹ ní ọ̀fìnkì hmm. ó tètè tàn kálẹ̀ gan-an torí inú sẹ́ẹ̀lì la sọ pé fáírọ́ọ̀sì ti máa ń sẹ̀mí tó bá wà lára ọwọ́ ọ̀lẹ̀kùn kò lè sẹ̀mí hmm. aláìlẹ́mìí ni ṣùgbọ́n nígbà tẹ́yìn náà bá ti fọwọ́ kó tẹ́ fọwọ́ rin imú yóò máa lúwẹ̀ nínú sẹ́ẹ̀lì tí yóò ti ṣe ẹ̀mí ni ṣé wàá rí ọ̀nà bíi márùn-ún là pín àwọn fáírọ́ọ̀sì bí wọ́n ṣe wà à ń lòrì sí wọn pín wọn náà ṣùgbọ́n mẹ́ta láyànnà náà a ti sọ DNA a ti sọ tìrìsí wọn náà sóye yín a ti sọ ìrísí wọn tá à ń pè ní structural classification sóye mm-hmm. yín báwọn sàmú so sọ fẹ́ràn ìfẹ̀ntẹ́ fáwọn tí wọ́n gbọ́ wálé torí gbogbo èèyàn àwọn èèyàn tán wà ní ibùdókọ́ lèmi ṣàlàyé fún mm. mo ti ṣàlàyé báyìí bá sọ fáwọn onífẹ́ràn ìfẹ̀ntẹ́ náà. ẹ̀kọ́ èdè gẹ̀ẹ́sì ti gbé mi wọ̀ báyìí. bẹ́ẹ̀ ni èdè gẹ̀ẹ́sì ti gbé òun náà wọ̀. <laughs> So what must should has been saying is that last week we discussed about viruses, and um, virus is a subclassification of microorganisms. We have five different types of microorganism. Virus is one of them. Benny. So last week we explained the classification of viruses using the presence of DNA or RNA. RNA. Now there are other ways of classifying viruses, and the classification that he talked about is classification based on their structure. so you see, one language structure being nnkan in language structure. so based on their structure we have complex viruses that's the first one. and an example of complex virus is the smallpox virus. the pox virus. then we have radially symmetrical virus. and an example of that virus is the bacteriophage. which is a virus that can kill Then, bacteria. Then, then we also have the spiral virus. Then, an example of the spiral virus is the otomyxovirus. Then, and he further said that there are over five ways of classifying viruses. viruses. bó ṣe rí nu la mẹ́ta láyàn nànà. Sàámú níbùdó kan inú mi dùn pé àwọn ìyá wa táwọn gun òrígun mẹ́rin kíláàsì rí wọ́n ju ìbéèrè sí mi lọ́pọ̀lọpọ̀. Ah, ah ẹkú ìbéèrè ló gbé wọn wọ ni. they were curious mm. seriously wọ́n ju àwọn ìbéèrè sí mi tó yẹ pé àwọn akẹ́kọ̀ọ́ tí mo máa ń kọ́ gan hmm. àwọn gan ìbéèrè ìbéèrè táwọn ìyá wa ò ní béèrè wo wọ́n béèrè. ìbéèrè wo náà béèrè. Hmm, ìbéèrè wọn ó fẹ́ẹ̀ darúgbó lápá <laughs> ìyá èkúrú wọn ń ta wọn bá ní alákọ̀wé nígbà tó jẹ́ pé láwọn ẹranko táwọn èèyàn jápẹrẹ wọn àtàwọn hmm. ẹranko mi làwọn fáírọ́ọ̀sì máa ń dà láàmú ǹjẹ́ séèyàn lè gbàdúrà kéèyàn wá di kòkòrò nígbà táwọn kòkòrò yẹn ní wàhálà kòkòrò bíi aáyán <laughs> bíi tata so mọ̀ pé àwọn ìyá ìbílí pé àwọn kòkòrò wọn nígbà pé àwọn kòkòrò yìí láìsàn àwọn ò ní mm-hmm. ṣòro fáírọ́ọ̀sì mm-hmm. wọn ní ìdí èèyàn wa lè mọ̀ gbọ́dọ̀ àpè láyé àtúnwá o kórèrò màrí wá dáwọn kòkòrò káwọn mọ̀ bá mọ́ ní <laughs> fáírọ́ọ̀sì tó rọ́fìn kì í mọ́ dààmú èèyàn mm. pé sáwọn kòkòrò náà ṣe mọ́ ní fáírọ́ọ̀sì ah, mo mm. pàtẹ́wọ́ fún yáyé o mm. mo pàtẹ́wọ́ fún wọn mo ní ẹ mọ̀ gba ìbéèrè dáadáa ìbéèrè tẹ́ ìwádìí fi hàn pé àwọn kòkòrò ẹlẹ́sẹ̀ mẹ́ta tá à ń pè ní insect tí aáyán jẹ́ àpẹẹrẹ wọn hmm. tí tata jẹ́ àpẹẹrẹ wọn àwọn náà lè ní fáírọ́ọ̀sì o hmm. ìyá ẹ̀ bá kára kò wọ́n láwọn alákọ̀wé tún dé pẹ̀lú fàbú aáyán tó kéré o ó tún ní fáírọ́ọ̀sì àwọn náà tún lè kó fáírọ́ọ̀sì tata tó jẹ́ pé kínkínní ni ègbò hmm. ìbọn fáírọ́ọ̀sì fẹ́ dúró lára ìbọn ẹ ti gbà pé a ní fáírọ́ọ̀sì kéré ju gbogbo òṣèdá abẹ̀mí yòókù lọ àwọn kòkòrò yìí tán jẹ́lẹ́sẹ̀ mẹ́ta náà lè kó fáírọ́ọ̀sì wọ́n ní bò wá ni kí n sáà mo ní ó ní àwọn kòkòrò kan tá à ń pè ní ajẹokorun hmm. àpẹẹrẹ kòkòrò ajẹokorun ni tata jẹ́ kòkòrò ẹlẹ́sẹ̀ mẹ́ta sì ni insect ṣe wá rí nígbà tí àwọn kòkòrò ajẹokorun yìí tí wọ́n bá ń dààmú oko lọ́pọ̀lọpọ̀ àwọn oníwádìí ìmọ̀ ìjìnlẹ̀ wọ́n ṣèwádìí pé fáírọ́ọ̀sì máa ń da àwọn náà láàmú àwọn náà lè kó fáírọ́ọ̀sì mm-hmm. ṣe wá rí mo sọ fún wọn mo ní ǹjẹ́ mọ̀ pa lo fáírọ́ọ̀sì láti dènà àwọn kòkòrò ajẹokorun yìí. Hmm àwọn ìyá yìí ní bó o ní bẹ́ẹ̀ làwọn dírẹ́bà náà ní bó o láti lè dènà láti lè lo fáírọ́ọ̀sì láti dènà àwọn kòkòrò ajokorun mo ní tata ní fi ṣe àpẹẹrẹ mm. fún yín mm. tata ṣe mọ̀ pé oríṣiríṣi tata la ní ṣe wá rí nígbà tí àwọn oníwádìí mọ̀jìnlẹ̀ fẹ́ mọ lo àwọn fáírọ́ọ̀sì láti dènà àwọn kòkòrò ajẹokorun yìí wọ́n mú àwọn fáírọ́ọ̀sì kan wọ́n wá fi wọ́n sí ara àwọn kòkòrò ajẹokorun ṣe mọ̀ pé fáírọ́ọ̀sì máa ń tètè ràn tẹ bá mú mm-hmm. tata kan ní ìsìn tẹ bá mú lọ sínú yàrá ìwádìí mọ̀jìnlẹ̀ ẹ wàá fi fáírọ́ọ̀sì sí la mm-hmm. wọ́n á di fáírọ́ọ̀sì la oní òwò ọnú oko lọ mm-hmm. yóò lọ darapọ̀ máwọn yòókù àwọn yòókù náà fara ko mm-hmm. oko tí wọ́n fẹ́ jẹrun làwọn òrò báwọn fẹ́ jẹ ṣùgbọ́n fáírọ́ọ̀sì yìí níbi ò bá yá yóò pọ̀ sí láwọn jẹ́ pé yóò pa gbogbo wọn run wọn ò fokó lẹ̀ lálàáfíà ṣe irú fáírọ́ọ̀sì là ń pè ní insect virus insect virus ni wọ́n fi máa ń dènà àwọn kòkòrò ajẹ okorun ìyá ẹ̀ bá ní ṣe pé àwọn fáírọ́ọ̀sì tún da láwọn ọ̀nà kan mo ní bẹ́ẹ̀ ni títa tá bá ṣùbọ oko pàápàá jùlọ oko ọkà bàbà àbí àwọn oko ẹ̀wà nǹkan kan wọ́n lè jẹ́run tí wọ́n ó lu gbogbo ewé rẹ̀ fòtóró fòtóró ṣùgbọ́n àwọn oníwádìí ìmọ̀ ìjìnlẹ̀ ti wá ṣe iṣẹ́ débi pé wọ́n ò fi fáírọ́ọ̀sì sí tata kan la oní òlò ọ̀tàn ká sì yòókù táwọn tata yóò fi papòdà tí wọ́n ò fi fi oko lẹ̀ lálàáfíà ṣé ẹ rí fáírọ́ọ̀sì là ń pè ní insect virus hmm. èyí túmọ̀ sí pé àwọn fáírọ́ọ̀sì tún máa ń wà nínú àwọn kòkòrò ẹlẹ́sẹ̀ mẹ́ta genetic engineering òun ni wọ́n máa ń fi fi fáírọ́ọ̀sì sí ara àwọn kòkòrò ẹlẹ́sẹ̀ mẹ́ta insects ìyá ẹ̀ wá béèrè pé nígbà tẹ́ wá ṣàlàyé báyìí táyé ọkọ àwọn náà bá ní oko ọ̀nà wo làwọn fi lè gbà láti lo fáírọ́ọ̀sì tí ó fi dènà àwọn kòkòrò ajẹ okorun tí ó sì ní pa oko àwọn láàmú ní. ìgbà tẹ́mi náà fẹ́ ṣèwádìí iléeṣẹ́ Incawa Biotech West Africa mo lọ sọ̀rọ̀ hmm. pé gbogbo tó bá ti jẹ mọ́ okùn ìran nǹkan kan tó bá jẹ mọ́ ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ tó gbọ̀ngbọ̀n hmm. biotechnology ọ̀dọ̀ wọn lèmi ti máa ń ṣiṣẹ́ ìwádìí tí máa fi wá ṣàlàyé lórí afẹ́fẹ́ lórí ètò biology ní yorùbá tí n fi tún gbìyàn ṣàlàyé ẹ̀ lórí títí náà torí bí mo wà nú ọkọ̀ mìkírà mi wà lórí ọ̀kadà èmi wọ́n dáwọn èèyàn lẹ́kọ̀ọ́ ni o. ó dà bẹ́ẹ̀. ni mo bá sọ fún yàrá pé tẹ́yìn náà bá nífẹ̀ẹ́ sí ẹ lọ sí iléeṣẹ́ nǹkan àbáwọ̀tẹ̀ wọ́n tún sọ àwọn àlàyé tèmi ò lè sọ fún yín lórí báwọn kòkòrò náà ṣe lè kó fáírọ́ọ̀sì àtọ̀nà tẹ́lẹ̀ gbà fi dènà àwọn ajokorun nínú oko yín àṣàkẹ́kọ̀ọ́ kan náà tún yọ mi wò láàrin rẹ̀ sọ wọn pé mo lérò pọ̀ mhm. akẹ́kọ̀ọ́ ìwá ni ń bọ̀ láti ibi tó ti lọ sìn lù tó fi lọ sìn rú ìlú ni o NYSC bẹ́ẹ̀ ni hmm. ó lódì kaka ló bá ní kí ló kọ fáírọ́ọ̀sì ń pẹ̀sẹ̀ ń dára lẹ́kọ̀ọ́ <laughs> give me an example of insect virus. Hmm. Hmm, mo rò pé ọmọdé ìfẹ́ dán wò. kò mọ ẹni tó bá sọ̀rọ̀. mo ti wọ ẹ̀kú biology mo ní àpẹẹrẹ rẹ̀ ní baculovirus. an example of insect virus is baculovirus. ló bá fọ́. Sàámú ó fẹ́ tẹ̀lé ń ah Oh, yeah, but I'm sorry for everything. all right so what Moshe has been saying is that we have viruses that can also infect insects. Benny, And they are called insect viruses. Bẹ́ẹ̀ni And actually these viruses have been used and are being used in modern agriculture to Bẹ́ẹ̀ni. control insect pests. bẹ́ẹ̀ni àwọn kòkòrò ajokorun ni wọ́n máa ń lò wọ́n fún láti dènà wọn so tẹ́yin náà bá ní oko táwọn kòkòrò ajokorun sì ń dà láàmú ẹ lè lọ sí àwọn iléeṣẹ́ iléeṣẹ́ bíi nǹkan tech west africa wọn ó bá yín ṣèwádìí dáadáa lórí àwọn ọ̀nà tẹ́ ẹ lè gbà irinṣẹ́ irinṣẹ́ ara wọn náà láàmú rán síra wọn tí wọ́n fi mọ dènà ìnira fún àwa fún di èyí mo sọ fún ìyá tó ní àwọn fẹ́ wáyé bíi kòkòrò ní ayé àtúnwá ní bẹ́ẹ̀ wáyé bíi kòkòrò bẹ́ẹ̀ wáyé bíi ẹyẹ o nǹkan tí ó ṣẹlẹ̀ sí yín náà ni ó ṣẹlẹ̀ sí yín o fáírọ́ọ̀sì kò sí ìṣẹ̀dá abẹ̀mí tí wọn èèfẹ́ ẹ̀dá láàmú mm. mo tún wá fún wọn léèní mo ní àwọn fáírọ́ọ̀sì wá nì a tún máa ń lo àwọn ibi tí wọ́n ń gbé a máa fi pín wọn a máa ń lo àwọn ibi tí wọ́n ń gbé a máa fi pín wọn lórí Facebook ọlámi ọlámi di púpọ̀ wọ́n ní well done sir adúpẹ́ rájíràmọ́ ní ẹkú ètò ọlọ́run yóò máa fún yín sí adúpẹ́ fọláṣadé olówó tó táwọn ní good evening sir i'm really enjoying your program good job keep it up God bless us together. Amen. Ọlọ́run ó mọ ràn yín náà lọ́wọ́ yóò máa fún yín ní bùkún. Ẹ lè fi ìbéèrè tẹ́ bá ní sórí Facebook náà lórí àlàyé tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí lórí virus. Ẹ lè máa ju ìbéèrè yín sórí Facebook. Bẹ́ẹ̀ ni ẹ lè máa ju àwọn ìbéèrè tẹ́ bá ní lórí Facebook. Mo sọ pé a lè máa lo àwọn ibi tí a ti lè rí àwọn fáírọ́ọ̀sì náà mhm. pín wọn. Mhm. Ibi tí wọ́n ń gbé. A ní àwọn fáírọ́ọ̀sì kan tó jẹ́ pé orí afẹ́fẹ́ ni wọ́n máa ń wà. Hmm. Àwọn ìlànà pè ní airborne virus. Mm wọ́n lè sẹ̀mí lórí afẹ́fẹ́ dáadáa a ní àwọn fáírọ́ọ̀sì kan tó jẹ́ pé inú omi ni wọ́n wà inú àwọn nǹkan tó bá ti jẹ́ olómi bí inú oúnjẹ bí inú omi gangan àwọn yìí àwọn là ń pè ní waterborne virus wọn a máa wà nínú oúnjẹ ṣé mọ̀ pé kò sóúnjẹ tẹ́ fẹ́ jẹ tó fẹ́ gbẹ fúrúfúrú àfi tẹ́ bá mu gàrí mm. tẹ́ bá mu gàrí náà kì í ṣe pé mọ̀ wọn jẹ ní lúbúlúbú mm-hmm. gbogbo oúnjẹ tó bá ti lómi la ni làwọn mm. fáírọ́ọ̀sì yìí máa fi ṣe bùgbé mm. àwọn yìí là ń pè ní waterborne virus ṣé wá rí àpẹẹrẹ fáírọ́ọ̀sì tí a lè rí nínú àwọn omi àti afẹ́fẹ́ ọ̀tọ̀nu àtúnlá àwọn fáírọ̀ kan jẹ́ pé ara àṣẹ̀dá abẹ̀mí mi náà fi máa ń ṣe bùgbé hmm. ara àṣẹ̀dá abẹ̀mí tó jẹ́ pé ilé onírun lára ilé egun ẹ̀yìn ló náà iná fi máa ń ṣe bùgbé àwọn fáírọ̀sì kan wà jẹ́ pé ara èèyàn ara ajá ara ewúrẹ́ ni wọ́n fi máa ń ṣe bùgbé fáírọ̀sì kan wà tá à ń pè ní rabies virus ara ajá lòun fi máa ń ṣe bùgbé nígbà mo mẹ́nu bàyùn dẹ́rẹ́bà ọkọ̀ mi hmm. níbùdókọ̀ gan ló sọ pé alákọ̀wé ǹjẹ́ lóòótọ́ ni tí ajá bá bu ọ̀tẹ̀ èèyàn jẹ séèyàn á mọ̀ fẹ́ ṣèbí rẹ̀ séèyàn ó mọ̀ gbó nígbà tẹ́ dákọ̀ rabies virus mo ní à ṣe rí rabies virus yìí kò sí ìwádìí tó fi múlẹ̀ pé tí ajá bá àwọn ajá mi ò ní torí wọ́n máa ń fún wọn ní abẹ́rẹ́ anti rabies mm-hmm. tẹ́ bá fún abẹ́rẹ́ yín ní tẹ́ bá fún ajá yín anti rabies kò ní ní rabies virus yìí ṣùgbọ́n àwọn ajá kan wà jẹ́ pé wọ́n ní bí àìsàn ló jẹ́ fáwọn náà mm. tó bá wá ṣèèṣì gé èèyàn jẹ ìyẹn ò túmọ̀ sí wáyé òfin hàn pé yóò mọ gbó bí ajá o ìyẹn tó kàn máa ń ṣẹlẹ̀ síyàn ni pé yóò bẹ̀rẹ̀ bí òtútù lẹ́yìn òtútù yóò bẹ̀rẹ̀ pẹ̀lú ìbínú aggression ara ò mọ kan níyàn aggression nígbà tí kinní yẹn bá ti ń wọ̀ lára wẹ́rẹ́wẹ́rẹ́ ni yóò bá àwọn ẹ̀ṣọ́ ara wí nervous system, system yes. rabies virus affects the nervous system mm-hmm. tó bá wá ti da inú ọpọlọ láàmú ó wá lè fa nǹkan kí nǹkan ó lè fa kéèyàn máa ṣe kó èèyàn máa gbọ́ ohun tí ò yẹ kéèyàn máa gbọ́ mm. tá à ń pè ní hallucination. So kéèyàn máa gbọ́ ohùn tí ò yẹ kéèyàn gbọ́ kétí máa ó yé yé ní rabies virus máa ń fà nù so yẹ yín bá wọn. ṣé ẹ wá rí oríṣiríṣi àwọn àrùn tó ṣe é pa tán tí ò ṣe é pa tán ìní fáírọ́ọ̀sì máa ń fà ó rọrùn láti tètè kápá àìsàn bakitéríà ju àìsàn fáírọ́ọ̀sì lọ hmm. ṣùgbọ́n bíi ti fáírọ́ọ̀sì bakitéríà ti yàtọ̀ ni pé tí èèyàn bá ń lo oògùn kan láti kápá bakitéríà téèyàn ò bá lò tán òun tún lè lágbára sí i hmm. ṣùgbọ́n tí bakitéríà bá wà lágbára sí i pé oògùn kankan ò ṣiṣẹ́ fún mọ́ a lè lo fáírọ́ọ̀sì hmm. láti fi kápá bakitéríà when bacteria when, when a bacterial infection grows resistant to antibiotics we can use viruses to control the infection. Hmm ṣùgbọ́n àwọn àìsàn tí fáírọ́ọ̀sì ń fà wọn èé ṣe é tètè wòsàn tán pátápátá hmm. wọn a máa tọ́jú wọn ni so yẹyin sàmúsọ sọ fínrin fínrin ni àbí mọ abétò lọ. mọ abétò lọ. ṣé wàá rí nígbà tí a wá ń sọ̀rọ̀ nípa àwọn àìsàn oríṣiríṣi tí fáírọ́ọ̀sì máa ń wá tí máa ń fà ṣe rí bá a ṣe sọ a ní àwọn fáírọ́ọ̀sì náà bá ti wọnú ara wọ́n máa ń fẹ́ gba agbára lọ́wọ́ àwọn olùgbèjà ara ni mhm. tí wọ́n bá ti wọnú ara gẹ́gẹ́ bí ẹyọ kan wọ́n ó wà á pèsè èròjà míì tí ó jẹ́ kí wọ́n máa ṣẹ̀dá tuntun hmm. tí wọ́n bá ti wá ṣẹ̀dá tuntun wọ́n ó fa àìsàn nípa fífi ìpalára ṣe sẹ́ẹ̀lì ara àwọn oníwádìí ìmọ̀ ìjìnlẹ̀ náà ti wá rìn jìnnà àwọn ọ̀nà kan wà tó jẹ́ pé bí fáírọ́ọ̀sì bá ṣe ń pàṣẹ fún àwọn sẹ́ẹ̀lì ara bẹ́ẹ̀ làwọn oníwádìí ìmọ̀ ìjìnlẹ̀ náà ti ṣe àwọn oògùn tó jẹ́ pé ó náà máa pàṣẹ fún fáírọ́ọ̀sì hmm. pé mọ́ da olówó mi láàmú o hmm. Tìjàní Kamarudeen he wọ́n ní well done lórí facebook facebook.com slash olúyọ̀lé ninety eight point five fm òun lẹ́ẹ̀fì darapọ̀ mọ́ àti báfẹ́ mọ́ wá kétékété ẹ̀já dọ́dọ̀ àwọn ìkábàbà tech west africa kí n tó padà sí àlàyé tí mò ń ṣe lórí fáírọ́ọ̀sì. thank you This program is sponsored by Inkaba Biotech West Africa, a company that deals in the supply of biotechnological equipment, setting up science laboratories, and supply of medical research machines and regions. Inkaba Biotech West Africa also supports science educational development in Africa. Science education is a backbone of discoveries that improve lives across the globe. If science is taught in the mother tongue, it will facilitate a boost in technological inventions in Africa. And Cabo Biotech West Africa is located opposite RITA, Moniya Ibadan. Visit, Visit us today. today. Facebook wọ́n ní Mr. Mashood you are too much you will live long with prosperity <laughs> from there Kola, adúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin náà ó dàgbà nínú ìtẹ̀síwájú àti àlàáfíà bí mo ṣe wá ń sọ lọ mo ní bí àwọn fáírọ̀sì ṣe máa ń pàṣẹ fún àwọn sẹ́ẹ̀lì ara tí wọ́n mọ sọ wọ́n di tó bá wù wọ́n mhm. bẹ́ẹ̀ ni ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ náà ti ran ìlera lọ́wọ́ tí ara náà lè pàṣẹ fún fáírọ̀sì pé ó lè dá mi gúnlẹ̀ mm. àpẹẹrẹ irú àwọn iṣẹ́ ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ tó ti ràn wá lọ́wọ́ ní àgbáyé ni àwọn fáírọ́ọ̀sì kan wà tá a mọ̀ fi dènà káìsàn mọ̀ bá tètè dè èèyàn mọ́lẹ̀ hmm. tó yẹ pé táìsàn bá tiẹ̀ wọ ara tí fáírọ́ọ̀sì bá wọ ara kò ní lè tètè dè èèyàn mọ́lẹ̀ àpẹẹrẹ àwọn fáírọ́ọ̀sì yìí tí wọ́n máa ń lò láti fi dènà kí àìsàn fáírọ́ọ̀sì míì mọ̀ bá dè èèyàn mọ́lẹ̀ là ń pè ní pegivirus C hmm. pegivirus C p e g i v i r u s pegivirus C wọ́n máa ń fi eléyìí fún àwọn máa ń fi eléyìí ṣe ìrànlọ́wọ́ fún àwọn tó bá ní àrùn HIV lára láti kápá àtànkálẹ̀ fáírọ́ọ̀sì yẹn nínú ara wọn ni ṣé o mọ̀ pé tí fáírọ́ọ̀sì bá ti wọnú ara mo sọ pé yóò máa pọ̀ sí a sì mọ̀ pé fáírọ́ọ̀sì náà ní ń fa àìsàn HIV pẹ́gifáírọ́ọ̀sì yìí tí wọ́n bá wá fi sára ẹni tí ó ní yóò wá dènà kí fáírọ́ọ̀sì yìí mọ́ tètè dè wọ́n mọ́lẹ̀ kó mọ̀ bá a mọ́ kọjú ìjà nítoró tó bá kọjú ìjà nítorótoró yóò tètè fa wàhálà ṣùgbọ́n fáírọ́ọ̀sì pẹ́gifáírọ́ọ̀sì bí HIV bá ṣe ń kọjú ìjà sí pẹ́gifáírọ́ọ̀sì ti àwọn sẹ́ẹ̀lì ara bẹ́ẹ̀ ni pegivirus c náà mọ̀ kọjú ìjà sí hiv virus ara genetically engineered virus ó ní pegivirus c ìwà hmm. ṣe wá rí báwọn fáírọ́ọ̀sì ṣe wúlò sí náà ni wọ́n ṣe ń ṣe aburú sí bí àwọn fáírọ́ọ̀sì ṣe wúlò náà wọ́n ṣe ń ṣe aburú sí àwọn àìsàn oríṣiríṣi ni wọ́n máa ń fà fún àwọn ìṣẹ̀dá abẹ̀mí yòókù gẹ́gẹ́ bá a ṣe mọ̀ àwọn èèyàn mi níbùdókọ̀ bá ní ìtúnṣàwò àwọn àìsàn míì bí bàbá kan ṣe sọ̀rọ̀ ni wọ́n ní bá àti ẹ̀mọ gbogbo àìsàn míì tí fáírọ́ọ̀sì ń fà a mọ̀ ti kòró hmm. a sì mọ̀ ti hiv mo ní bẹ́ẹ̀ ni yóò dáa fún yín àlẹ́ yín gan mo gbádùn flow yín hmm. mo sọ fún wọn ní ibùdókọ̀ mo ní mo gbádùn flow yín bẹ́ẹ̀ ṣe ń yá mi lórí yìí àwọn èèyàn mi náà wọ́n sọ pé àwọn mọ̀ kòró àwọn sì mọ̀ hiv pé báwọn ò tiẹ̀ mọ̀ nǹkan míì mo ní yóò wà dáa fún yín wọ́n wá ní ẹ dákun kí n tún ṣàlàyé fún àwọn sí i nípa àwọn hiv hmm. àti kòró mo ní à wọ́n ti sọ̀rọ̀ nípa àwọn kinní tó yẹ pé lórí rédíò gan wa máa sọ̀rọ̀ nípa wọn ṣùgbọ́n tún da yín lẹ́kọ̀ọ́ sí lórí àwọn nǹkan tó tún ti jáde tó ti ran àwọn tí wọ́n bá ní fáírọ́ọ̀sì lọ́wọ́ mo ní tá a bá ń sọ̀rọ̀ nípa HIV virus ó wà lára àwọn fáírọ́ọ̀sì tí máa ń fa ìjàmbá fún àwọn aṣọ́bodè àti olùgbèjà ara mhm. ìran àwọn fáírọ́ọ̀sì tí máa ń fa àrùn wẹ́rẹ́wẹ́rẹ́ sì ní HIV virus ó ń gangan fúnra rẹ̀ é ṣe àrùn kan hmm. àwọn àìsàn wẹ́rẹ́wẹ́rẹ́ yòókù ni ó máa fà mọ́ra mo ní sẹ́ rí i ó wà lára àwọn fáírọ̀sì máa ń fa àrùn wẹ́rẹ́wẹ́rẹ́ tá à ń pè ní lentivirus àwọn fáírọ̀sì tí máa ń fa àrùn wẹ́rẹ́wẹ́rẹ́ là ń pè ní lentivirus ó sì tún jẹ́ràn àwọn fáírọ̀sì tí máa ń ṣekúṣẹyẹ nígbà tó bá lẹ̀ mọ́ àwọn olùgbèjà ara tó bá ti wọnú ara báyìí olùgbèjà ara ni mo ń wá káàkiri hmm. tá à ń pè ní t cells or cd4 hmm. olùgbèjà ló mọ́ ngan ló fi lé àti tètè kápá àwọn sẹ́ẹ̀lì tí máa ń bá yín dènà àìsàn virus yóò lọ bá ń tiẹ̀ yóò wá lọ kọjú ìjà sí wọn hmm ń lòun ọ̀kọ́ lọ kọjú ìjà sí yóò wá mọ́ pèsè ọmọ tiẹ̀ tá à ń pè ní RNA mm. so yẹ yín ìní àfi máa ń pè ní retrovirus mm. tó bá ti dénú ní òdì RNA virus retrovirus nígbà tó bá bẹ̀rẹ̀ sí ní pèsè ọmọ tiẹ̀ gangan so ń yẹ yín nígbà tó bá wá pa gbogbo àwọn olùgbèjà ara tán tó ti dojú ìjà kọ wọn tó sọ wọn da láìlágbára òun ó wà máa pọ̀ sí tó bá fi lè gbàjọba nínú ara tó bá ti ń pọ̀ sí yìí ìní yóò wà fún àwọn àìsàn tí ò tiẹ̀ yẹ kó dára gúnlẹ̀ hmm. ní wà fún wọn àti dára gúnlẹ̀ hmm. so ń yẹ yín bá òun gangan èyí ṣe àrùn ẹyọ kan yóò dojú ìjà kọ olùgbèjà ara tó bá yẹ dojú ìjà kọ olùgbèjà ara fáírọ́ọ̀sì yìí yóò sọ wọ́n da láìlágbára yóò wá fa kí àwọn àìsàn tí ò yẹ kí ó de ara mọ́lẹ̀ bí ibà bí ọ̀fìnkìn bí àwọn ọba kékèké yóò wá sọ wọ́n di alágbára nínú ara tí olùgbèjà ara ò lágbára mọ́ hmm. èyí gan ni yóò wá de ara mọ́lẹ̀ tá à ń aids àkójọpọ̀ àwọn àìsàn inú wọn fi pè ní acquired àkójọpọ̀ àwọn àìsàn wẹ́rẹ́wẹ́rẹ́ hmm. tí olùgbèjà ara ò lágbára láti dojú ìjà kọ nígbà tí hiv virus ti sọ olùgbèjà ara dá láì lágbára là ń pè ní aids hiv virus ni máa ń fa kí olùgbèjà ara mọ́ lágbára mọ́ òye yín ṣé ẹ mọ̀ pé gbogbo òṣèdá abẹ̀mí ló nílànà ìdàgbàsókè àti yípo káàkiri tiwọn gẹ́gẹ́ bá a ṣe mọ̀ gbogbo ìlànà yìí tá à ń pè ní life cycle ọ̀nà tí gbogbo ìṣẹ̀dá abẹ̀mí ń gbà yípo látìgbà tán ti bí wa ìjọ tán ti bí èmi Moshood mo wà nípò ìkókó àti kókó mo bẹ̀rẹ̀ sí ní dọmọ ọwọ́ díẹ̀díẹ̀ lẹ́yìn yìí mo bàlágà mo wà nípò bàlágà báyìí mo kúrò mo di mo wà láàrin wẹ́rẹ́wẹ́rẹ́ náà ni ìgbà arúgbó ọmọdé ọjọ́ ogbó òde àlàáfíà ó wà èyí ó papòdà life cycle ni wọ́n ń pè bẹ́ẹ̀ ó bẹ̀rẹ̀ látìgbà tí wọ́n bá ti bí èèyàn báyìí títí déyìn ó fi papòdà iná pè ní life cycle gbogbo òṣèdá abẹ̀mí ló sì ni àwọn fáírọ́ọ̀sì náà ní life cycle tiwọn ìlànà tí hiv virus fi máa ń tàn ká tó fi ní life cycle tiẹ̀ ìlànà yìí náà ni gbogbo fáírọ́ọ̀sì yòókù fi máa ń tàn ká ń hmm. wà fún yín ní five steps, steps in the life cycle of all viruses ọ̀nà márùn tí àwọn fáírọ́ọ̀sì tí wọ́n máa ń fi gbà gba agbára lọ́wọ́ olùgbèjà ara tí wọ́n fi máa ń gba àkóso lọ́wọ́ àwọn olùgbèjà ara ń fún yín ìlànà márùn ni sàmú ṣe ń kà wọn àbí ó sọ fún ẹ̀fẹ̀ tẹ̀ okay so um, Moshood has been talking about virus since and um, he mentioned that one of the ways that we can classify virus is based on their habitat. So based on habitat we have airborne viruses these are viruses that uh, stay in the air. We have waterborne viruses, the viruses that they are, the major place where they stay is in water. Then we have um, viruses that we call zoonotic viruses. These are viruses Then. that they their habitat where they stay. Inú àwọn ẹranko míì ni àwọn ni wọ́n máa ń wà lára mm-hmm. ajá àtàwọn ẹranko míì zoonotic viruses. So he further me, um, went further to say that viruses can be genetically modified to be the good guys. Bẹ́ẹ̀ni. They can they can do good. Táàsì sẹ́lẹ̀ wọn lórí tí wọ́n fi máa ràn yàn lọ́wọ́. Yes, an Pegivirus. example is the Pegivirus C. Bẹ́ẹ̀ni. So it is often used um, in HIV patients to slow the progression of the HIV infection. Uh, infection. So he also talked about HIV virus. What are HIV? What is HIV virus? Gone HIV, HIV. What is HIV? HIV virus is a virus that invades the immune system. It attacks the immune system and creates its own RNA. RNA which as a result helps it to take over the body system. Bẹ́ẹ̀ni. It is also a lentivirus. Bẹ́ẹ̀ni. And it also a retrovirus. Virus ti máa ń fa àìsàn wẹ̀wẹ̀wẹ̀ là ní mm-hmm. lentivirus. So he stopped at saying that he wants to give us five classification. Five, five life stages, cycles. Oh, sorry, five of stages virus, yeah, of, of virus, life, cycle. Yeah. Ṣé rí ìpele àkọ́kọ́ ni pé ìpele ìwọlé sára. Hmm, entry. Yẹ́ẹ̀ ni ìpele ìwọlé sínú sẹ́ẹ̀lì ni ibi tí ìgbé ayé fáírọ́ọ̀sì ti bẹ̀rẹ̀ lálákọ̀ọ́kọ́. entry the first stage of virus life cycle is entry ìpele ìwọlé sára hiv virus ni mo sì ń fi ṣe example tó bá ti wọlé sára nípasẹ̀ ìbálòpọ̀ aláìní ìdáàbòbò hmm. àbí tẹ́jẹ̀ ara bá ti dàpọ̀ gbogbo ohun tó bá ti fa kẹ́jẹ̀ ara dàpọ̀ hmm. àbí ìbáṣepọ̀ aláìní ìdáàbò ìní point of entry hiv virus lẹ́yìn ìgbà tó bá entry the first stage ìkejì ní ìpapòdà hmm. àbí ìyípo padà táwọn pè ní transcription ìyípo padà tó bá ti wọlé gẹ́gẹ́ bí epo kan aláìlẹ́mì yóò wá di RNA virus tó yẹ yín mm-hmm. ìgbà ni là ní transcription ìkẹta ni ìfìdímúlẹ̀ tó bá ti wọnú sẹ́ẹ̀lì tó ti yípo padà yóò wá mọ fìdímúlẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ yóò mọ pọ̀ sí ìfìdímúlẹ̀ integration mm. ìfìdímúlẹ̀ yóò mọ pọ̀ sí tó bá ti so mọ́ olùgbèjà ara yóò mọ pọ̀ sí yóò fẹ́ kápá olùgbèjà ara ìkẹta ìsọjí àti ìdarí àwọn ọmọ rẹ̀. ìsọjí. bẹ́ẹ̀ ni yóò sọjí. revival. yẹ ni ah. ìyẹsẹ revival. yóò tó bá ti mm-hmm. jí báyìí yóò wá máa darí àwọn ọmọ tó ti fi fi tó yóò ọmọ rẹ̀ mọ́lẹ̀ so mọ̀ pé ó ti fìdí múlẹ̀ yóò so mọ́ olùgbèjà ara mm-hmm. the antibodies and soldier of the body tó bá ti wá ń bẹ̀rẹ̀ sí ní pamọ́ yóò wá máa darí àwọn ọmọ rẹ̀ pé ibi tẹ́ gbà dojú ìjà àwọn olùgbèjà ara ni ibi tẹ́ gbà dojú ìjà kọ wọn hmm. èyí ni à ń pè ní ìsọjí gẹ́gẹ́ bí ẹlẹ́mìí àti ìdarí àwọn ọmọ rẹ̀ tá à ń pè ní translation. Mm. ìpele karùn-ún tí hiv virus ó fi wá di kanranjágbọ́n ń là ń pè ní assembly wọ́n wàá sùjọpọ̀ wọ́n kórajọpọ̀ hmm. wọ́n wàá máa ṣe jàǹbá fáwọn olùgbèjà ara ìlànà márààrún yìí ni wọ́n máa ń lò láti gbàjọba lọ́wọ́ olùgbèjà ara àwa dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì ó ti wá pèsè àwọn ọ̀nà àròtọ̀ láti dènà ìjàmbá fáírọ́ọ̀sì yìí kù ó máa ń ká mi láà táwọn èèyàn bá ń sọ pé àìsàn kò gbóògùn HIV kì í ṣàìsàn kò gbóògùn hmm. kò ṣeé kó pátápátá ni ṣùgbọ́n gbọ́ tọ́jú hmm. it is incurable but can be treated ẹ mọ̀ mọ̀ pé láìsàn kò gbóògùn mọ́ kò ṣeé wò pátápátá ṣùgbọ́n ó gbọ́ ìtọ́jú dáadáa hmm. tó jẹ́ pé àwọn oògùn tí ó lè kápá àtànkálẹ̀ fáírọ́ọ̀sì nínú ara ti wà dáadáa tí ó kápá àtànkálẹ̀ hiv virus sẹ́wọ̀n pé ìpele márùn-ún mo ní fi máa ń sẹ̀mí kó tó di pó gbàjọba ara wọ́n wá ti ṣe àwọn oògùn kọ̀ọ̀kan tí ó dènà ìpele kọ̀ọ̀kan so hmm. yẹ yín àwọn oògùn yìí là ń pè ní antiretroviral hmm. therapy hmm. or drugs art ni wọ́n máa ń pè antiretroviral therapy or antiretroviral drugs bí bá fẹ́ mọ dojú ìjà kọ àwọn olùgbèjà bẹ́ẹ̀ ni oògùn tí wọ́n bá fún ẹni tó ní lára rẹ̀ ni ó mọ dojújà kọ fáírọ́ọ̀sì hiv yìí pé o ò lè dojújà ìgbèjà lówó mi fáírọ́ọ̀sì náà mọ ní dojújà kọ oògùn yóò mọ ní ìlé dojújà kọ yóò wá di fàǹfà oògùn ni ó padà já mọ́ lọ o hmm. oògùn ó kí fáírọ́ọ̀sì yìí mọ́ gba ìjọba lọ́wọ́ àwọn olùgbèjà ara tí òfin ní dá ẹni tó bá ní gúnlẹ̀ hmm. àfẹ́yìn tí ò bá lóògùn ẹnìkan ń ló le ní ìdágúnlẹ̀ tí ó fi di aids ìdágúnlẹ̀ hiv tó bá ti wọra tán ìnímọ̀ di aids tí ó di pa àwọn àìsàn kéékèèké ó wàrà òun náà sì ṣe é tọ́jú nílé ìwòsàn kódà ọ̀fẹ́ ni ìtọ́jú ẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà bẹ́ẹ̀ ni ọ̀fẹ́ sì làwọn oògùn ẹ̀ náà oògùn hiv ọ̀fẹ́ ni mo ṣe wádìí mi dáadáa torí iṣẹ́ àárọ̀ mi gan ni ká máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí ìtànká ẹ̀ kòkòrò hiv aids so ó ṣe mí ní ó dùn mí nú láti sọ fáwọn èèyàn wa báyìí pé ṣe é rí ṣe àìsàn kò ṣùgbọ́n kò ṣeé wò tán pátápátá it cannot be cured but it can be treated a sì gbọ́dọ̀ mọ dènà kó mọ́ bàa mọ tàn kàkà mọ dáàbò bora wa dáadáa àwọn tí wọ́n mọ̀wé gan ló tó já àwọn akẹ́kọ̀ọ́ wa nílé ẹ̀kọ́ yunifásitì àti girama ó yẹ ká mọ̀ ṣèdánilẹ́kọ̀ọ́ ìfún wọn dáadáa hmm. torọ́pọ̀lọpọ̀ wọn ẹ mọ̀ pariwo kínní ti lọlẹ̀ gan àwọn èèyàn sọ̀rọ̀ nípa rẹ̀ mọ́ mo tún wáá fẹ́ sọ nǹkan kan pé ṣé ẹ rí ẹnìkan péré ní gbogbo orílẹ̀ àgbáyé pátápátá ni wọ́n ti ìwòsàn èèyàn méjì ni wọ́n ti ìwòsàn HIV virus èèyàn méjì ni wọ́n ti wòsàn ní gbogbo àgbáyé lágbà tó ti bẹ̀rẹ̀ ẹnìkan nínú ẹ̀ wọ́n ṣe ìyípo padà mùdùnmùdùn inú eegun fún ni mm, tá à ń pè ní bone marrow transplant yes, Chris, yes. only the first ever cured HIV patient hmm. bone marrow transplant ni wọ́n ṣe fún wọ́n ṣe ìpàsípàyọ mùdùnmùdùn inú eegun fún ẹni yẹn ẹ̀yin akẹ́kọ̀ọ́ tí wọ́n bá bí nínú JAMB bone marrow transplant òní fọ ṣùgbọ́n wọ́n ó ah òun ò tiẹ̀ léṣe lórílẹ̀‐èdè Nàìjíríà gan ẹni nìkan ni ó ti rí ìwòsàn pátápátá lọ́wọ́ HIV virus ìròyìn ayọ̀ kan tún wá wà ṣe mọ̀ pé ó jáde tẹ́ẹ̀bà tí gbọ́ abẹ́rẹ́ àjẹsára láti dènà àìsàn bá ti wà hmm. malaria vaccine abẹ́rẹ́ àjẹsára láti dènà àìsàn bá mo wá rí i pé nínú ìwádìí mi ìlànà tí wọ́n fi ṣe abẹ́rẹ́ àjẹsára àìsàn bá wọn pẹ̀lú ògo ọlọ́run wọ́n ti ń ṣèwádìí láti lo ìlànà ọ̀hún láti ṣe abẹ́rẹ́ àjẹsára láti dènà HIV virus torí ẹ ní vaccine malaria yẹn RNA virus ni HIV hmm. wọ́n fẹ́ lo ìlànà so àwọn oníṣẹ́ ìwádìí ti ń lọ sẹ́rí pé ṣèwádìí ìmọ̀ ìjìnlẹ̀ ó ran ìdàgbàsókè ọmọnìyàn lọ́wọ́ á bá ìpàdé kò ní símọ́ lágbàáyé ńgbà tí ṣèwádìí bá fìdí múlẹ̀ dáadáa ó wù mí kí n ṣàlàyé jù báyìí lọ ah. ṣùgbọ́n bóyá àtúnmú di ọ̀sẹ̀ tí ń bọ̀ torí àti ṣàlàyé post exposure prophylaxis and pre exposure prophylaxis nínú studies virus and prevention náà ni àwọn ọ̀nà tá a lè gbà dènà ìtànkálẹ̀ fáírọ́ọ̀sì ẹ̀jẹ̀ amójútó ra wa ká mọ fọwọ́ wa ká mọ̀ sí mọ̀ súnmọ́ra wa jù pé pẹ́kípẹ́kí téèyàn bá ń sín àbí yẹn òrìgbà téèyàn bá ti tẹ́ bá bọ́wọ́ báyìí ẹ sanwó yín wọ́n ó sọ pé ẹ̀ ń ṣe fáàrí kì í ṣe fáàrí o ẹ mọ̀ sanwó yín dáadáa kẹ́ ẹ sì mọ̀ dáàbò bora yín lọ́pọ̀lọpọ̀ ìfẹ́ ara yín ni àkọ́kọ́ kó tó kan ìfẹ́ ọmọlàkejì love self first and protect yourself first before you protect another person àlàyé wa lórí ètò bàọ́lọ́jì ní Yorùbá kò ní jù báyìí lọ ah. torí kó dùn púpọ̀ kó tọlọ́run ọba ni fáírọ́ọ̀sì ni a tún ṣàlàyé lórí ètò bàọ́lọ́jì yorùbá lónìí a ká díẹ̀ ńlẹ̀ níjọ́ mẹ́jọ mo sì lè ká díẹ̀ ńlẹ̀ lọ́sẹ̀ yìí náà kó jẹ́ pórí facebook àbí whatsapp láti mọ parí àlàyé wa mm-hmm. zero eight zero five eight four six nine five seven three n lẹ́bi darapọ̀ wọ́n ló wa lórí whatsapp group abẹ́fẹ́ pò wá lẹ́yìn ètò ẹ lè wá aṣọ onígbọ̀wọ́ ètò yìí sí ká ní two hours afẹ́ mọ̀ ṣètò ilé ẹ̀mẹ́ta lọ́sẹ̀ àbẹ́ẹ̀mẹ́rin àbí ká mọ̀ ṣe lójoojúmọ́ ẹ̀yin tèmi gbé àyà sàmú gbà á ẹ wá gbé wá kẹ wá so nígbọ̀wé ètò ìkálẹ̀ mọ́ ṣe ní ojoojúmọ́ àbí ká mọ́ lo wákàtí mẹ́ta mẹ́rin zero eight zero five eight four six nine five seven three òun lẹ́kọ̀ọ́ àti tẹ́ bá fẹ́ fún wa ní owó láti máa fi ṣètò bàọ́lọ́jì Yorùbá lẹ́ẹ̀mẹ́rin lọ́sẹ̀ àbẹ́fẹ́ fún wa lẹ́bùn zero eight zero fifty eight forty six ninety five seventy three òun ni kẹ́ ẹ pè wá sí ìwé bàọ́lọ́jì Yorùbá náà àti kọ́ àti ìgbéjáde ni tẹ́ bá fẹ́ràn wá lọ́wọ́ lórí ìgbéjáde rẹ̀ zero zero five eight four six nine five seven three whatsapp number questions and answers zero zero fifty eight forty six ninety five seven three moshood abib abiola ló kọ tèmi tinú adé atọ́yọ̀sóyè ló lóòtú ètò yìí ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn olùgbọ́ wa ńlé àtàwọn ọ̀gá pátápátá nílé iṣẹ́ fm ilé akéde oríta abasọ̀run lápapọ̀ àdúpẹ́ lọ́wọ́ yín aisha àtọ́ládẹ́jọ oníyànmọ́ bá gbé sókè gbé sílẹ̀ josephine olúwàbùnmi òun la kéde ètò tó pè wá wọlé iléeṣẹ́ nkawa biotech west africa ló so onígbọ̀wé ètò yìí èmi àti sàámú la jọ pé ètò pọ̀ ìpàdé wa bí oyin o ó dìjọ́ mẹ́jọ. pàtàkì lọ́wọ́ iléeṣẹ́ alálùbáríkà tó ṣe onígbọ̀wọ́ ètò yìí nkaba biotech west africa limited tí wọ́n ń fi ẹ̀rọ ìgbàlódé ṣèwádìí ìmọ̀ ìjìnlẹ̀ wọ́n sì ń ta àwọn ẹ̀rọ tá à ń fi ṣe ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ àti kẹ́ẹ́fín àwọn àìsàn lóríṣiríṣi ìyẹn nìkan tó kọ́ iléeṣẹ́ nkaba biotech west africa limited wọ́n tún ran ìdàgbàsókè ẹ̀kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ lọ́wọ́ nílẹ̀ adúláwọ̀ fún àṣeyọrí tó gbọngbọ́n fáwọn ọmọ wa gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé ẹ̀kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ lọ́pàkùtẹ̀lẹ̀ fún ìdàgbàsókè ọmọnìyàn láwùjọ ìdí nìyí tí west africa limited limited tí wọ́n fi ṣonígbọ̀wọ́ ètò yìí biology ní yorùbá iléeṣẹ́ wọn wà ní àdójúkọ IITA mọ́níyà nílùú ìbàdàn. Walking barefoot on grass.